Thank you. da nuna ƙarfiya ne tulalaka ƙar'ani da nuna jordan a hanyar gugunan tun karatu inshallah ƙarfi ina da yanayin karatu yanki dukkan shikin kakabuyin imam alamar rabi a mana bazarawa musulun la kuma karatuwa ya ƙur'ani ya zai an kabuti inshallah wa mun an ya sanar sarkun lokacin abokan sarkun wa ni wani inshallah kamara ni ba da wa abokan ƙura'an bismillah بسم الله إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وأنزل إلينا وأنزل أرسل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له وكذلك أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 ìṣàwà ìgbélé ọ̀ṣọ́ ọmọgán àkótò ìwọ̀n odò ẹ̀kẹ́ ìbí odò ẹ̀kẹ́ fà ìyọ̀dọ̀ 1436 38 1438 oṣù june ìyànà ló kà mí ní àánú àjánẹ̀ òṣánẹ̀ ìyẹ̀rẹ̀ ogún mi ni. sana jiri ogogi dai karatun kọsẹ́ kí adùn wa ìtòlú yí ní kàtẹ́sà gbọ́kọ̀ jẹ́lẹ̀ ẹ̀ka kó yí ìjàngibẹ̀mẹ́tọ́ ìjúgbé أتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة وكوك دي للبو ولتوو kìí gbélé tàbí ọjọ́ tọ́ òṣìṣẹ́ ìlú ogún kìdẹ́ yìí ìyàdùn wá ọlá mana ọ̀ọ́nà kennedy sabapa kì á lè pa mi kírísítẹ̀n báyà mi jíù lò ọ̀ọ́nà akóhùn àkọlàyà dín ní pa máa islam wọn na pa mírímírímírí ka kuma akọlọ adini ní mẹ́ka ìmúdà náà na kuma akàlẹ̀ ọjọ́ kí mú ma àbẹ̀rẹ̀ jù ma adini tó ń wà mọ́ni ọ̀hún na kuma akàlẹ̀ lẹ́ ń ayé gidẹ́ akàwọn rẹ̀ lọ́gbọ́ta kọjọ́ wá kọlá ọkùnrin alẹ́ pàmì yíò pàmì kírísẹ̀ alkama bàbá ọgbógi ní ìmà dúkù ilẹ̀ pàmà lọ́gbọ́ta ká ayé wa ìnà ayé kìrìgà wá kọlá general ngbé dàmù ní ọdọ́ àmà tí ó dì àbẹ̀kámi kírísẹ̀ àbẹ̀kámi yíò da gugu religion muna a wannan kuma duma ga wayar addini ne sai da oyo kanwa ote tsala suratun nakli yau ekuwo a kinihi kọlọ addini ko na ṣe gini rada ce ma egbeyin kadikadikadikadi mami ana yana dikin ni bọ́m̀bù yóò gbé mú magubu gbogbo mata fani kuma to magu mata riyan agbọ́ọ̀lọ́ ọgẹ́lẹ́kì alòlẹ̀ ọgbọ́ ẹ̀fọ́ amẹ́mẹ́ àmì kùránù ọjọ́ mẹ́múbi ẹni kì kùránì káyé ohun àdúgbì wọn láwá dẹ̀ mẹ́rẹ́ ni kó èyí òdòdó tàgbà takáwé ọ̀kàdé kàdó yí mẹ́mí òtítàlá sọ́rọ̀tù nákúlé takáwé sọ́rọ̀tù ìṣòro ọmọlẹ́nà láwọ́ yẹ́ ni ادعو إلى سبيل ربك ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين tọ́ ẹ̀kì ìsìláàmù náà àbókì àṣì ìsìláàmù dẹ̀ ìgbókì máṣàbàkwá ní máṣàmátódè ọ̀ọ́ màdé rẹ̀líyọ̀nù múnàkì máṣíyá máa bàkwá ní ẹ̀kwà nẹ́tòtàkwá màdẹ̀ aláwòyé ni ìwúdòrò ilẹ̀ sẹ̀bí ilẹ̀ rọ̀bíkà mẹ́dẹ́mù nẹ̀wùdọ́ wọ́n náà ó dúwẹ̀ẹ́ mẹ́ẹ̀dẹ́mọ̀ ni ọ̀dọ́ wọ́n na ọdú ẹ̀ ọ̀nà mẹ́ẹ̀dúdọ́ lè lẹ́yìn bil hikmeti payuma payanari lita umma ẹnkì wáyé lita fi ọjọ́ kura áni kúkọ̀lá yá níbi muhammadu ma'ana payi knowledge والموئظة الحسنة بوازي كي أنوكو أنوما إكما دودوبو لودو إنهم دوازي كي تيوم مملا ngbọ̀nwé etí ní gbèkó nà àbẹ̀kẹ́ ní bọ́m̀bù kó nà ngbọ̀nwé lẹ́dẹ̀ mímẹ̀ alùmọ̀ánẹ́ dúdọ̀ bọ́m̀bù mọ̀ánẹ́ dúdọ̀ àbẹ̀kẹ́ gbè wazi yeyo no kidalwe kechi kesiak meneme bitijigidi mo izoto alhasanati e e, gidai wazi yoma melekidai onse akinihi egbo na ebe pe kukola abedo nwune ọlẹ́kọ̀ọ́ yìí lẹ́yìn máa nà bayu kola yake tu kola bedo kola yo memele mo ilbakal hasana anuwazi eki yi jajo eki alule kumi unakwitali ya anuwazi eki atiyo memele eke aji we kukwe kukwe egbe egbe meuna yenuna gbani abele ngala yenu wajadilhum billati hiya ahsan haka ko me ajiwa kuve kinebita matini kuma ibita malolo wakwe matini kuma ibita nukolo ma ibita malengote kakangu yo yonge ke yi me jubole nwa me digeskia face ma me confront ma pa igeskia kuma me ibita legbati yo me dujume nwa وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ودوى الله يسمع يدو إنما إنك لابونا هتا بأنك تونا يوكوكا أجوزيما مليا أمي وقومتك يا يا أيه كدي سورة النحل الموكو وتتلو ادع إلى سبيل ربك إيه اقتل في سبيل ربك يتحرر مجوه في سبيل ربك أما جمعهم لكو بودهم لكو وبما با إنه ويك معرفة self defense self defense جمعكو وبما anẹ́bíà muhammadu sọ́lọ̀lọ́ alẹ́ọ̀sọ́lá ó wo kì ìjàpọ̀ láwọn fi lulẹ̀ tó gúnyọ́wọ́ mẹ́jọ ó gúnyọ́wọ́ mẹ́jọ ó gúnlẹ̀ halkan ọ̀lẹ̀ anáyà tàgbàkìdẹ́ abẹ́lẹ̀ gbogbo how comes about that àmì káàkiri àmà lọ́la mélòó tó ti àbọ̀ àmà ma má kó bò ma ọmọ mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀ dábọ́gọ́ kì náà lò lọ ya nẹ̀lẹ̀ ìtẹ̀ yìí ni àgbàmà ní àkàdé òun ayọ̀ yìí inú gbogbo ogudọ́ máa lò lábàjẹ́ ogudọ́ afghanistan àbẹ̀gídẹ́ mọ́ àmà àpàdọ́ máa kókó ní abẹ́ káàmà káàkiri náà máa kókó máa sàmà káàkiri akábà máa pààyàn ogudí ìbẹ̀gídáàdì bagdad iraq ko gudomo abe ko gudomo ama pakabo mo ne abe kamo ne kaba madom palestine o gudomo abe ko gudomo ama ka ama pakabo mo ne doma abe ko mo ne kaba mama dom mo ne kaba mama mama bi jade dom ama ki ana baba mo ya ma ngona kwa ya ma ni zika ngo kpogu yi tama

abọ́ nọọwe amẹ́yà abọ́ kọ́ntìrì ọgọ́yì abọ́ kọ́ntìrì ọgọ́yì bó kuwait amẹ́yà kama kókò abúgbò kẹ́dẹ́ ma ó bọ́m̀bù yìí kàmẹ́ náà bá amẹ́yà kàmẹ́ tọ́ tẹ́nà lẹ́nu ụtaba ò taba bàkẹ́ àyà destroy àmúnẹ̀ nánà bọmbụ ka five thousand five e, ma pamonet over 300,000 mavua makadirio ogudi siria ngina abajo eli kimuda bapa yogugo kama yawe togule yi masala sibo malu kama togule ko maka ma plan ogule ko ya beki medina abekugo eh tengwa mda mikabirika amagama abeki mamun tulenga gbaya idala dala, dala. tẹ́nà dúkí gbọ́dọ̀ ìgbàtí káàkiri ní kàdé ẹ̀yà pọ́ńsọ̀ rẹ̀ kí ẹ̀gà ya kùránì ẹ̀yà kámẹ́jọ́gún kámẹ́nà lè yẹ́nà tó lẹ́nà akẹ́kì kùránì káwọn adáladála àmì adọ́jọ́ àmì àní kùránì yóde gbàtí káàkiri dú mami dọ́là kó ṣùgbọ́n kàmádùmá kàmá àìtíṣ kó ṣàmàyí middle east ajo owó yánà máa gbe gbégbé abụọ sponsor ma gbó maka sponsor ma yìí medina ma sponsor ma kó yìí abá amẹ́ríkà sponsor ma yìí oúnjẹ nílà gbàdágbó ti pa ánú lónìí ìlú nàgbà abìnẹ́lẹ́ ẹ̀rẹ̀tẹ̀kẹ́ pẹlẹdé kàdọ́ ọgọ́lọ́ mgbe gwara ogwule amerịka eji eh, terrorist abajo ene oh, na mahado terorist laila illallah o alaji aka yi melu ji donald trump ahụ inedu chọọ campaign against barack obama yee leke edomo ile sponsor isisi

wọ́n ọdẹ pé apára gẹ́dẹ́ yìí wọ́n dó ọdẹ five seconds tó 1000 sàmúnẹ thousand wọ́n tó kàdá mẹ́lẹ́ tí dẹ́kọ́ ẹ̀má mẹ́lẹ́ kó dà sí pàkó kó ẹ̀yìn àti jihadi tọ̀ ọ̀nà quran ti quran mẹ́

àbàkú yí ìbókì má sàbàfà mẹ́yà bọ́m̀bù má mẹ́dàpá lọ́dún wọ́n jọ mẹ́yà kú má tẹ̀ríyàn ẹbọ̀ ìgbé màdú dọ́kì tí ó dàkùrá ní má kọ́ṣẹ́ oyí gẹ̀ẹ́tíá kì má ti káàbìrí kàkó yọ ẹwà spọ́nsọ̀ ẹ̀nẹ̀dúmà níbà ẹbọ̀ yọ́gẹ́lẹ́ ní kùránì ẹgbà àti kùránì kàínà àgbà ọ̀hún àbàmẹ́gọ́rẹ̀ alùmọ́dún dọ́lẹ̀ rẹ̀ ó dẹ̀ rọ ilẹ̀ pẹ̀bí ilẹ̀ rọ̀bíkà dáàmù náà dọ́wọ́ náà ọjọ́ ẹ̀ bẹ̀rẹ̀ hikmeti pàyó with clear evidence ní ẹ̀dùn yá ló takẹ́ dúdú dọ̀ máa tẹ́ nínú ẹ̀dọ̀ yẹ kẹ́dàgókẹ́ àníkẹ́ proof ẹ̀kẹ́ dúdú dọ̀ ẹ̀kẹ́ dúdú wisdom lẹ́dọ̀mọ̀ wọlmọ̀ ìwọ̀tìl hasana

ẹ̀ngà máa ṣòdé ilẹ̀ fi yá mú bà náà dọ̀ kíkàdọ́gbà ń gẹ olílíjú kó àwọn àtàmù kókò òbí àwá iyàn ẹnẹ kì gbó àjì kẹwọn àwọn ọ̀fẹ́lẹ̀ kì í ṣe ojú mọ́ ìlọ́tò hàtàn àmì religion nánanánánánà kì yé ilẹ̀ ayọ̀lẹ̀ màtẹ̀wéwé but àmì christian fámi jew ọ̀nà ìmọ̀lẹ̀ fáma ọjọ́ ma kò tẹ́ ojóòjì òun sáàni ọ̀kàrà tó ìyìnlówó ya kàwọn rẹ̀ ayalẹ́dẹ̀ wàlá tó jáde lóòrùn أهل الكتاب إلا بالتي هي أحسن إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهنا وإلهكم واحد ونحن له مؤمنون أولي أجينا لقال ولا تجادلوا أهل الكتاب ame boya nabi muhammadu ame gbadina nabi muhammadu agbade ame bami christian bami yiwu okoki wade ولا تجادلوا ما داغكم يوانو أهل الكتاب أمي كريستيان فامي جور أغاني كو ما داغكم يوان فاماني إلا بالتي هي أحسن أو لكيكي إني وفمي إن وفمي بالتي هي أحسن إيه أنا ما يوان لله إمودوني beautiful approach oni gisi ona yo memele oni ene kinagiri ene kinuma ene kinudu ene kinene otoba ene ki arata ne kinene jena ene ke ko un e, ani junge ne lo nugo ke aljena lene ijene kidagona kojo wedo ko unje kisi ona leji akuki adaba yuna ona

adini mbeke wadaka jiwakuni ile tone mre ona hizi lilo ee chalo kukulu kwane kenu wakari lati soma kama ruwake dagu kuwe kwa memore zidagu medaka atosa hati tumi huu kimana nyona kene haka memore hii wajiri hawe karo desu ee mudaro nana tó dábálẹ̀ instruction yẹ́kì wọ́pọ̀ yálẹ̀ bẹ́ẹ̀bẹ̀ rẹ̀ kó nẹ̀ sí kírísítẹ̀ní ìkùránì jọ́kì satanic version subhanallah ẹnẹlẹ́mi kírísítẹ̀ní ní ìyàmí jesus ní ìyàmí kùránì olùgbé ó yàwọn mi bẹ́ẹ̀bùrù nígbẹ̀ sọ̀pọ̀ ní àkádọ̀ tákàdá akájí ní gbà yìí àmọ́ nẹ̀yìn ilé lámì kírísítẹ̀nì ilẹ̀ yìí mọ̀lódú kwi germany kwi london kwi norway kwi united states of america kwi scotland ìṣẹ́dàmàgbọ̀ ojú àdínì islam àbẹ̀kí ìṣẹ́dàmàgbọ̀ ojú alkùrán kàkókọ̀lọ̀ ọjọ́ ìké amẹ́ni lè lè mọ̀ ní odó èyí anataka dama kuhuduma jani kaidet ma ama taka dama dua kajene ba abeke umakalola nebi muhammadu oduega ubeki nege histira nebi muhammadu bako lema ma wugi jene kadita eko kete toha ki waka humana amara tane manyagba mbẹ́bọ̀ gba gbogbo ma wọ́n lè tara country ma wọ́n yá kó wọ́n mọ́ kò ma wọ́n land environment mbó kàbí ní ìwé owó jàmá tá ma wọ́n rátá ni ma wọ́n lẹ́kìrì islam wọ́n gbà kọ́ lámá gbónúgbé ma màmá àṣàbàbá ní ẹ̀hùn kò ma kàlọ́lá dínì islam àbódó ìgbọ̀tákàdá àmì orientalism òtàmì historian gbókègbè history àmàdí position michael kìlúgbọ́ lẹ́gbẹ̀ẹ́ ìwà ẹnẹ historian kàmàdúdún kí michael h hart michael h hart an american historian yọ́n àyà kí history the, the hero the most hero mbókètàmì hero the most influential in the human history ilẹ̀ kákáp ó nàìjíríà mẹ́lẹ̀ òun àyà kọtàkàdọ̀ yá mẹ́lẹ̀ àbí àyà the most influential ẹnẹ kìnnàmẹ́nà tóbi kàmúnẹ gbọ́láhún kọláhún yà tẹkù mọ́múnẹ tulè ìdódún yẹ́ni ẹnẹ kẹ́ẹ́jẹ́ ní jókòtò tilẹ̀ muhammad Muhammad the prophet of Islam. America, Amẹ́ríkà iwú, màkẹlẹ̀ sáàtì dédé yú tèyí ní dá. Ọgẹ́lẹ̀ wọn ọgbẹ́yìn ọdọ́ ẹ̀nà ẹ́kẹ́ òmàmẹ́ àmì orientalist filẹ̀, ẹni ẹlẹ́tì orientalist, òun ọ̀sọ́kàdà kọ dùngún ìdúnmí bush, gbàtí akóyà ló tí ráàtì, wọ́n má màmí àbàbá nígbò kuwa ya mi religion islam na maka mari diede amale to ya na mele nga maya mele le na ma otaka da mele gba mu ma mu di male bi yo te bi yogo kenige mi male mi aba ko gele na mayemu ama wa to ni ni abi buj ma gboni ya mota da ndu Maurice Bouquet Maurice Bouquet ẹnẹgì àti eh, Quran Bible and modern science mẹsàlẹ́ ọ̀tá àdàlà bẹ̀ mẹsàlẹ́ Maurice Bouquet ẹgbàdì àkàmọ́tà ìdálẹ́dọ̀ òun ṣàbàfà ṣe òun ti Roman Catholic Church òun ìṣàlẹ̀ Roman Catholic Mission ẹnẹ ilé ìṣe Roman Catholic boris bokai morris bokai abájọ́yí ìbúdí ṣéhì mẹ́lẹ̀bí mú bẹ́ẹ̀dẹ̀ lé ó lẹ́yìn ṣe àmá bàbá yọ lọ ọgbẹ̀ abájọ́yí yóò mẹ́ nìkẹ́ wọ́n ṣe ní ọlá àwọn ojú morris bokai from french abánaka ìwẹ̀kẹ̀ ní fóònù fóònù kìí ṣe abájọ́yí yọ́n ní mi Morris Islam of Morris Bokai. Just kogeneleto click team ti uh, Professor Google. Kati Professor Google ni nini? <laughs> Kike kidolo ilola Morris Bokai. Scientist kile iworo bide. Iyo taka dake te kongini tako yoto onaki mwa. Mema translate yunti she more than 100 mapari la ipa ko Morris Bukai imi Islam pa Morris Bukai scientist tọ́jọ́ kí máa nẹ̀rẹ́ ṣódò mọ́ wa tó dábálẹ̀ Islam sẹ́hùn máa bí jẹ́ jáǹkì ṣe mú ìyàtẹ̀hùn máa bí táyínú ẹ̀dọ̀dọ̀ ẹ̀ àkẹ́wọ̀n adìfẹ́ǹd islam kẹ́yìn abẹ́nẹ̀kì nàdínà múnà ẹ̀nàánú ojú ọjọ́ ẹmọ̀jì tẹ́ ẹ̀ kẹmọ̀jì máa tẹ́ ẹ̀wẹ̀ díẹ̀ wẹ̀kọ́ nẹ̀ múnà kọlẹ̀ yọ ẹ̀ ọmọ الله من سورة الأنعام ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كنتم تعملون بارك الله فيك آي أي يا فترة ادعو إلى ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن egbogbo ejide kọjọ kìí restrict أما kitab ehe أهي مبكم ama أهل الكتاب both the Jew and the Christian akida ma huishi ya dini ma is full of coverage ole misepa ko gabadi atanu ujile ama imuda mnuko kumenya sema wazi aduma odo oyo ni meduma mushiriki ni meduma kafiri mẹ̀gẹ́dọ̀lá ikú ẹkọ̀ kẹ́nẹ̀ níbi yóò jẹ́ wátẹ̀ gáà ìkọ̀fíùsù yákọ̀lá yákọ̀lá bẹ́ẹ̀ kásí máa mú ọba lójú olúùlù gídẹ́dọ̀ fàfàfàfàfàfà inú gbogbo ọjọ́ kọ̀nẹ́kì apámi christian pàmì yìí kí á dùn wọn káyán na approach pàmà ọlọ́kìdí àdínì máyí ìyá dọmanwọ́ àìkòlẹ́ mẹ́gánikó ọlọ́kùnmànẹ́ àdínì fí mistake dúkùnmànẹ́yìn ọjọ́ yẹdúnmọ́ òdóyé lẹ́wọ́n wọn ó dóyé kìsìlámù dáma yí bá ó núgẹ́ má dé dòdóyé lẹ́wọ́n lè máa máa mímọ́ lódú kìsìlámù dé dáma alùlùkìtàbù alùlùkìtàbù ó dóyà sílẹ̀ sẹ́wọ̀n kẹ́yìn akọ̀là ní kírísítẹ̀n òun ní rúdú wọn kà rótó ọ̀dàgbò ń yàtọ̀ nílẹ̀ àgbò wọn yìí ẹ̀mdà ọjọ́ ẹ̀mdà yẹn adọ́ ọdọ́ kó ẹ̀yìn akọ̀là gbàmẹ́lẹ́bà ó dúkìá dọ́ máa ń wá sẹ́wọ̀n á lò kìtà mi ọjọ́ mi school of theology ma kó náà kó náà lè bámu náà nẹni ọmọ àti akọ́ṣẹ́ kàràtú yìí iye ọ̀dọ̀ wọn ti kọ́ṣẹ́ tàbí àdọ́lá wọn graduate ni akọ́ṣẹ́ kàràtú yìí ayé ọ̀dọ̀ wọn gbà mú ní akọ́ṣẹ́ kàràtú kó máa kọ́ kàtó ẹlẹ́wùn gbé kẹlẹ̀ ẹ̀ àkìrẹ̀ ẹ̀ mọ́nùnà mẹ́ẹ̀ kọ̀lìfà kẹ́yìn àtúkọ́lọ́gbọ́ yìí àmọ́ ọ̀tá ká graduate ọ̀la ayé àtúkọ́lọ́gbọ́ ẹ̀bọ̀ ká yájá lè wù hija hija hija hija hija hija ẹnẹ́kì nọlúlù ehun ẹnẹ́kì bí ehun kò ń gbogbo kìkọ́kọ́ yányá tíwájú wájá lè yé ibi ehun lẹ ẹnẹ́kì náà dọ̀húlú kọ́ lọ́pọ̀ yìí ehun kọ́ lọ́pọ̀ yàmájẹ́ ní ẹ̀dọ̀húlú màjẹ́ a lè yẹ ẹ̀dọ̀húlú ehun lẹ gbogbo kan ọjọ́ kọ̀ ló yá màkáàbìrì ayé ẹlẹ́wọ̀n àríyà ní gúlùkẹ̀ yìí mú àdéhìdàwọn agbówó ma ná tẹ̀sí ẹ ma ná dàwọn agbówó ma ná tẹ̀sí ẹ ma dẹ́dàgà síwáyìí ma ná kọjá ní ma dẹ́dàbí a ma di máàkì ẹ mẹ́rin wáyìí ẹ̀jẹ̀ náà lọ́gọ́ ìgbèkúlù dẹ́ka ní tọrọ kìí ká ní ẹ̀yìn ojí lẹ́gbọ̀n wáyìí àìrọ̀wọ̀ oyi le wa ṣe wí ẹlòmí wí ẹlòmí wí ẹlòmí wí ẹlòmí wí ẹlòmí wí ẹlòmí ẹ̀rànà kan ọjọ́ kẹmí ní àdó kàtí gẹ̀ẹ́sìá náà tí ní kó mà yìí gẹ̀ẹ́sìá ẹ̀ ọjọ́ náà tí ní ka ẹ̀ ọjọ́ ẹ̀ ṣàtẹ̀tẹ̀ rẹ̀ báyìí mi ẹ̀yọ́ ẹ̀ tẹ̀lẹ̀. ọmọ aláwọ̀ ẹ̀ ni kírísítẹ̀n mameredu tiyan menya juma iwa melona good approach beautiful approach ọlọ mẹ́rin fáàmù ilẹ̀ lẹ́dẹ́ na wọ́lẹ̀ mú mínú ó lè kéèkéé ògbéèkì mú dàmẹ́nà àwọn àti ọmọ ọgọ́kà máa káàkiri christian ògbé ìjọ̀kìdẹ́ a máa jẹ́lò na jẹ́lò kó àwọn burúkutù a jẹ́lò na ẹlò na jí gbátò tọ́ alómá ẹlò na rí ilẹ̀ àmà pàwí ìdí àti ọmọ ọmọ pàmà mẹ́wàá máa kó ya kó alọ́ ní sọ nẹ́dọ̀wọ́ apẹ́ lónìí alọ́ àdínì kírísítẹ̀n jẹ́ kọ́nà kíjẹ́ lónìí òye íńtánẹ̀tì yọ yìí ẹlọ́nà bùnà jí tó wà lọ ẹlòkó ẹ̀hùn tí kírísítẹ̀n kì á lè fi jísọ̀sì bó kó òkó rọ̀tọ̀rọ̀tọ̀ ọ̀tọ̀ yálè ẹnjẹ́ kí a lè fi jesus àná ọgbọ̀gbọ̀ ọlọ́kọ́ máa kọ́hùn tẹ́ book of deuteronomy chapter eleven verse six or six eleven lẹ́yìn abá bẹ́bọ̀ yà máa ẹ̀rọ tó ọdún testament ẹ̀dẹ̀ ọdún testament mẹ́lẹ̀ ẹ̀tẹ́ ọgẹ́lẹ̀ màdàbí wọ́n repeat the book of acts of apostles níbi àyẹ̀lò kó inú ọ́pù jesus mú ẹnìkì àyẹ̀lò nẹ̀yìn ọkọ̀kà àgbé báìbùlù àmẹ́kì báìbùlù ká ẹnì kì á lè bí báìbùlù ìyẹ̀yẹ̀lọ ẹ̀la ewó màmápẹ̀ pàtán kì í ṣe kú ikú òmù tẹ á lè bí kírísítẹ̀nì kírísítẹ̀nì gẹ̀ẹ́sì ayẹyẹyẹ tán kírísítẹ̀nì á lè bí báìbùlù bá ìyẹ̀lò òmù tì ní ìyàgbọ̀n bókì yọ ẹ̀wọ́n ti àdínẹ́bì ayé lóòdì ọgọ́ mi bìrọ̀ àmì àǹgá àbí ìjọ̀sílẹ̀ tọ́ àwọn ọjọ́ ẹni ilẹ̀ lẹ́dínà bọ́lẹ̀ mọ̀ mínú orí kéèkéè more than 300 àmì síkìdíjọ ilẹ̀ lẹ́dínà bọ́lẹ̀ mọ̀ mínú orí kékeré ògbógi sọ kì máa jẹ́ náà láti pé ewu ma mbẹ́lì jẹ́ náà láti lẹ̀ àwọn mẹ́ confront máa lè confrontation mẹ́ ní kí nípa máa step by step rẹ̀ ṣe ìṣúwò kìsà mẹ́pá máa náà nẹ̀ dàmá àmẹ́pá máa ní gọ́ọ̀mẹ̀ntì dàmá ọ̀nà mẹ́ ní kí confront máa mẹ́ ìṣù power gọ́ọ̀mẹ̀ntì mẹ́ report máa ní gọ́ọ̀mẹ̀ntì àmì police àwọn àmì judges gbégi dala ti kẹrẹ fún mẹ ìrìtú gbégi sàmẹ ní òpá yóò yá ni ó máa dá kẹrẹ fún mẹ ọ̀nà ìdúpẹ́ ọmọ alẹ́ lẹ ìdí àmọ́ lè sáfi ìrì gbégi sàmẹ nùpá ìrànmẹ ó ni máa dó approach lẹ́tọ́ lọ́ọ́ láwọn lẹ́hùn ìṣe tí ó máa láti ṣe mẹ́ ìsìlámù ẹ̀ àbí ọ̀nà àti àfihàn ọkọ̀ ayún ní ẹ̀ka dàgbà pa gbogbo máa jàpá pa nígbè déjà mẹ́rin mẹ́sùn máa láti ìsìlámù yẹ́ ọ̀rẹ́lẹ̀ ìsìlámù yẹ́ nu àmì àdìsí kọ́ lọ níbi muhammadu níbi medina christian dúró mánẹ̀rà nù ama tabale tabale tabalẹ̀ gbé mẹ́sẹ̀jì kan níbi náà yẹ́ ni àmì alùzimma àmì alùzimma ẹni ẹgbẹ́ òkè òun má pa òkú eh, àlèyàn ọjọ́ ẹ̀bọ̀ ọgbọ́n òpó àlìjẹ́nà ọjọ́ ẹ̀bọ̀ ọgbọ́n ibọ̀dọ́gbọ̀ méjì kẹyànàgbò kàlìjẹ́nà dẹ́nà ẹgbùkò òpó lẹ́ẹ̀bọ̀ ọgbọ́n ẹnẹ̀sàmí alùsímà àmì gbogbo màmá sàbàbà nídọ̀mọ̀ kò mà promise àkámà ayọ̀ yá ni mẹ́kùnmẹ́ àjẹ́gbọ́n ayọ̀ mọ́lẹ̀dẹ̀ àmà mi christian bá mọ̀ múnú mìnàlẹ̀ àmà nùkọ́ àmà nẹ́dùbàbàbà yóò yé màá ana mọ́dá ní ẹ̀dù kọ́mà jí ṣọ́ọ̀tì mọ́ọ̀lú yìí kánò jì sokoto more than hundred tọ́ọ̀yọ́ kí máa nẹ̀rẹ̀ jọ́dọ̀ mọ́ wa wọ̀kúùlù àmì kírísítẹ̀n gbámi jù ewu bó màmá sàbàbà ní ẹ̀hùn tó ányá kàmẹ́pá máa dàmá mẹ̀yẹ màmá abudu mẹ̀nù páyú abudu kanẹ̀ bí ọmọ mẹ́má dín ní mẹ́dọ̀ngùn máa قولوا ممن برمج شاكا كنه آمنا بالذي أنزل إلينا أو وكتب فكاشا دين يا نبي محمد آمنا أجل بليف أجل كدلو بالذي أنزل إلينا بوتك دي كجرهم لهو نبي محمد إلا مبا ونكدلو ونعيبطو يتكلو tó ra tó bí ẹ́ ń gbogbo kàdé wọn lẹ́nà wọ́ yóò wọ ohun sílẹ̀ ilé ikò àwọn olùkẹ́dọ̀ ló kàkọ́ tákàdé ma wọ́n rọ̀ wọ́n á mẹ́ mẹ́má gbàdí ní ẹwà ní àwọn yẹ́ kọ́ tákàdé mẹ́gẹ̀ ànùkẹ́dọ̀ ló ihà dí ní wá kọ́ tákàdé original scripture èk mà dáhà níbi ẹmẹ́ yìí ọ̀tákàdé wà ọ̀nùgbọ̀nùgbọ̀ ìjẹ́ náà ọ̀nùgbọ̀ àbùkọ́ mẹ́gbọ́n kí kúránì káwọn wáyé mú amanna bima unzila ilayna wa unzila ilaykum memdu tejgede mu ma ko original scripture e ko the pen of the scriber had turned it to the law eh, and bible kay book of joel ko chapter 8 verse 8 man how can we be justified abi le kani ke kale ola aka je ne be otaka do yo adi o ma mo i i ko ama ko taka de amo mi mo taka do yo le du di mi mi mo ro no jo we mi ma ro a ko yo e wa ka yi di o taka da no jo e me ro ma re de tore bale onde ko jo du ngawa ye na me go ja ni bi muhammadu mɛ kalo bɛ ní evangelist pastor pastor evangelist hot gospeller bible thumper reverend father do kama ko ma nya roji mɛ du ŋɔ kɛdɔ no mɛ kakini hi ama nabi lɛbi unzila ilayna amɛ dɔ kunu. otaka deko zorogunwa wawunzile mleiko original script shoek marogunwa met mamado ocho ni kumadele palo dorida mado treti muni atene makini mbaya kuleke cha do treti wello te prepes iyo taka da ami amado eh mbaya mlonet mabaya mato kula amado ti izini se somente dan yele kwa kofu King James version, Revised Standard version, ẹ̀rùn Sigma nígbà Standard version, ẹ̀rùn jọ máa dọ́ ọgẹ́lẹ̀. Yóò tẹ́ on page 3. Kẹ́gbẹ́ ọmọ akọ́tọ́ mọ̀. So ṣe àwọn original script of Takade Madum Iji sọ̀rọ̀. Gò Takade kìdí ọ̀rẹ́ ẹ̀mẹ̀ onúgbò. Revised Standard máa dé yìí, ọ̀takade yẹn máa king james version ó máa revise ní mí pèyí tírí ìbìkẹ́ gan màkọ́tọ́ ṣàlómi ẹgbọ́ kó gẹ̀rọ wọ ilẹ̀ ọ̀nà mẹ́mú tẹ́lẹ̀gẹ́dẹ̀ ọmọ ilẹ̀ kakọ́ kakọ́ odó ẹwà wọ ilẹ̀ ọkọ́ kó odó ẹmẹ̀ jihọ́ wáhídún ọjọ́ kéèkéèrè ṣe òódùn mẹ́dọ́ jehova òódùn lẹ́nà àdọ́kí allah òódùn lẹ́nà àdọ́kí arrahman òódùn lẹ́nà àdọ́kí arrahim almaliku òódùn yóò náà jẹbáàr ṣàlẹ̀yìbálù ló alẹ̀yìbálù òódùn yóò náà alẹ̀yìbálù ṣe jẹ́ ìrìnlẹ́dọ́ alẹ̀yìbálù yìí àjẹbáàr ojojojoji kọjọ́ nẹ́jẹ́ ìkùránì more than hundred, more than hundred. وإلهنا وإلهكم إله واحد ودوي وكارا رهو بودوي ما أوكي تنجي مبوكي درتيون أما في جيسوس مايتي غوت Jesus, Jesus, mighty God, Jesus, mighty God. Jesus, mighty God. Jesus is the mighty God, no. Jesus is you, you, Jesus is calling me, you, you, any. You want to kill me is a, a man. You want to kill me a man approved of God. Can man be God? ونحن له مسلمون وما الله onwinga dojiwane hu muslimun mboki dojiane hojo maduma kami muslimun mboki kojiwa kojo olado kojo ka mahon al kojo ka ogenele maje kuma lebo adini ko na dogenele umado ki muslimun to dabale ana ka madoka bulimese arabu nchini huko palestine arabu nchini kristen yotaka dakoyama kamacha mi kristen ya macha mi muslimani ama ye si muslimu yule umujuma jali yujuma i kristen kondem ya dote hiyo mama si muslimu muslimu ama ye si muslimu unataka unalete hiyo jamii na jatini ba kene duko nukungatini मैं दो ना मैं दो मैं याद मैं बाप में दो मैं दोस्ता दो मैं दाऊं पता कदा अब्दुल मसीह मुझे अब्दुल मसीह ही अब्दुल अब्दुल जीसो मसीह जन रम जीसो अब्दु अब्दु अब्दु जीसो अब्दु जीसो से उन्हें लुगे जाए का दो यो वो नील उनको उड़ू डाला तो अल्लाह वहना सकीमान रहे जो हुआ tó ẹ̀hùn kàyálẹ́ kì á kà wọ́n ayé rẹ̀ ọmọ ẹ̀yà máa yá kìjọ lẹ́yìn ìṣọ̀wọ́wọ́ jẹ́ alkùránì kàrí ń gbọ́ wọ́wọ́ tabali tabali kì á dùn wá ọ̀nà approach kàánẹ́ mami kẹfẹ́ àmì wọn àmà àpẹrù àpẹrù kàánẹ́ ṣe yọmọ àpẹrù lẹ mẹ́wọ́ tírìtì wọn mẹ́lẹ́kínà ọmọdé kí dialogue dialogue that ọmọdé hiwar mujadala o munakasha ala arabic ala arabic tó ọjọ́ kí máa nà rẹ̀ jùlọ wọn tó tó dábálẹ̀ ìní hadith tí wáyé sahihi bukhari kuma ẹmọ gbẹ̀mù kà níbi mọ́kà mẹ́rin àmì sàhábẹ́ وجاء بكريستان àmì جو bá إمام البخاري بحديث حدثنا محمد بن بشار حدثنا عثمان بن عمر أخبرنا علي بن المبارك عن يحيى بن أبي كثير عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه أنه قال كان أهل الكتاب يقرؤون التوراة بعبرانية يقول أيها أبا هريرة في حديث وارد ينا ميجيو تواب بتكدا التوراة وشعوب بالتستمنت máa gbà pàáyí ti hebrew máa gbà àlejò iṣẹ́ hebrew mẹ́ná gbọ́yàn lọ́wọ́ mẹ́tẹ́rì mẹ́bọ́lá yẹn lọ àlejò iṣẹ́ hebrew máa ń dùn náà máa gbà wàyọ̀fẹ̀sìrò náà àbí àrọ̀bíyà máa wọ́n yóò kàn wà lálẹ́ arab àwọn kàtàbàtà kẹ́ńkọ́ yóò kàdé ẹ̀ńkọ́ yóò kàdé àmọ́ làlẹ́ bí muhammadu sallallahu alayhi wa sallam ọmọ àníbi kan wá rẹ̀rẹ̀ láti sọ̀dẹ́kù alàlùkẹtàbí mẹ́dọ̀lá mi alàlùkẹtàbà mi kírísítẹ̀n pàmì jù mẹ́dọ̀lá má di gẹ̀ẹ́síà lóòrù wà látọ̀ kẹzìbóhùn mẹ́dọ̀lá má di mí sàǹkùnmí tí ó múnẹ̀ màdága gbalẹ́bà táàmà kàmá mẹ́lára bọ̀bá mẹ́dọ̀lá lẹ́dìgẹ̀ẹ́síà ní mẹ́àdúgbò mí وقولوا أمدي مكالو مهما كاكنه آمنا بالله أو أمد كنا جو وما أنزل إلينا أمد كنا ميكو جرو وانوا إلينا وانيو وما أنزل إليكم original script sheikh marwan me ahmed ko ni le ka ko lo jo mi mo ti da bo ko ta ka de wa ho de ge wa ila huna wa ila wa ilahukum wahidun ojoy wa ko joy me o ka tengiche wa nahnu lahu muslimun awa ondele ke tinga wa doji wa nemu magani ko ibu ahmad حدثنا عثمان بن عمر أخبرنا يونس عن الزهري أخبرني ابن أبي نملة أن أبا نملة الأنصارية أخبره أنه بينما هو جالس عند رسول الله أمياد الأبارد ينا بديع جوكا كجوكونس جو جاء الرجل من اليهود تكن بيهودي ẹni yíò ka ìmúkúdò ogun oníṣẹ́ ọjọ́ àníbi muhammadu fàkọ́ọ̀lá tàbí múmúdá yẹni yá muhammadu tàtàkàlámà hàzìhì jẹnàzẹ̀tì òkú òkú nìkìlẹ̀ àyà kọlá òkú gidẹ̀ yà kọlá òun àníbi ẹni àwọn àwọn àlẹ́ ọjọ́ màtìrì kọ́ọ̀lá lè hóòdòrò أنا أشهد أن هذا تكلم كيدا ككوكو كذا كلا فقال رسول الله إذا حدثكم آل الكتاب نعني يا كموبو في جفون يعني كان أمي آل الكتاب كريستيان لا بتيجو ما قال أمي في ما كما ما بيو يمون إيه فلا تصدقوهم ولا تكذبوهم ما ما ديمني ما ظلمات الجبتيان وقولوا آمنا بالله ورسله ما بتجد يوم أقوى أمدكم جو ورسله بامونسو جو وكتبه بامونتافي جو فإن كان حقا إم دوغن إما كبا أوليدو كما واقع ما كناك وما كما دو دي جفتياني ما دو دي ها يمد جاتياني تي بقمي هو دي جاتيالا دا هو بيان ما ذلك وان كان باد باطلا يا من دي ميما حرم لم تصدقون بقمي هو دي جاتياني ميما ما ذلك سو الاسلام امي حديث كده دو هرمار ما جاباكي تي يا لما دولا ما دول كتابي medu di gaskiya ne medu di min tudau ina ga ya ce a na magbaji mani ek makai muni gaskiya yo yo yari ma dalolo memdu de mi ha olana medu de mi imdu kala yo yo ya ne ga ya jabi jana laji maji kuma ma choko yo ma re ro yo nu maja abulu mojo mani ke mi ro yo yo ma ka yo ka mami ga me la le di gaskiya me mi du de

شيء أها عبد الله بن مسعود ما مبيع أيون كان دي ابن جرير الطبري حديث كيونه ده حديث أمارة بن عمير عن عربة بن زهير عن عبد الله ابن مسعود قال كده لا تسألوا أهل الكتاب عن شيء فإنهم لن يهدوكم قد ضلوا إما أن تك... إما أن تكذبوا بحق أو تصدقوا بباطل وإنه ليس أحد من أهل الكتاب إلا وفي قلبه تالية تدعوه إلى دينه كتالية المال وقال البخاري عن ابن عباس كيف تسألون عن أهل الكتاب عن أهل الكتاب عن شيء وكتابكم الذي أنزل إليكم على رسوله أحدث تقرؤونه ماضا لم يسبح وقد حدثكم أهل الكتاب أن أهل الكتاب بدلوا كتاب الله وغيروا وكتبوا أيديهم أيديهم الكتاب وقالوا هو من عند الله ليشتروا به ثمنا قليلا ألا ينهاكم ما جاءكم من العلم عن سعتهم لا والله ما رأينا منهم رجلا يسألهم عن الذي أنزل عليكم ibn adi segidai okop mahatuwai ọ̀la ti wá ẹgbẹ́ sọ́rọ̀tọ̀ káàfi ọ̀la láàmì àdìsí ń wádẹ̀ wọ̀lá tẹ̀sítẹ́pì fíhìm áhádàn abàdà mẹ́nà nàrẹ́ yá dínì ẹ̀mí kìdúlógún islam yìí mẹ́kùnmẹ́ yá tàmí alùkìtàbí níní dídímí kúmẹ́dọ̀lá alámìrí ẹ̀wọ̀n kìdí àdí ní ẹ̀mẹ́ tó gbà mí alùrùkítàbí kúmẹ́ ẹ̀yà tẹ́mà nínú ṣídò bógi ní màkìdí ẹ̀mẹ́ assalamu alaikum wa rahmatullahi